heroes of the Yoruba Traveling Theatre. The stories. The triumphs. The making of history. On Friday, June 2nd, 2023, Professor Kola Oyewo was honored with an award of the Fifth Legacy Series by the Ibadan Film Circle, IFC. Professor Kola Oyewo started his theatre career 59 years ago under Oyin Jobe Professional Theatre Group in Oshogbo, He was active on stage for nine years in the group before he joined the University of Ife at the Oriolokun Cultural Center, Ile-Ife, in 1973. Professor Kola Oyewo has worked with notable professional giants like Professor Wole Soyinka, Professor Olarotimi, Professor Femi Oshofisan, and many others before the advent of television, film, video, definitely before Nollywood was born. Before the time he had his first degree in dramatic arts, Professor Kola Oyewo had worked with the University Theatre Company, which was later known as Awo Varsity Theatre. 32 years after his theatre career, he started lecturing as a graduate assistant in dramatic arts department. He is a recipient of many awards. Professor Kola Oyewo is one of the most prominent heroes of the Yoruba Traveling theater. Eh, in January 1964, when I was auditioned like any other uh, person to be employed as trainee actors at Oyin Adejobi Theatre. Chief Lere Paimon was the manager of Oyin at that time and he was the one conducting the audition for us. And uh, there are three things you have to know how to do before you are considered for uh, uh, employment. First, you either know how to drink, how to drum, or how to dance, and how to sing. If you don't have any of those free talents, you cannot be employed. Because in those days, we did not recite our lines. We did not say our lines. You either sing it or you chant it. When we uh, get to stage, we first give them the opening glee. Ẹ kú ìjókòó, ẹ ara, ẹ kú gbogbo. Eré òní ò ìtàn, òjòwú obìnrin àwẹ̀lé alọ́kọ̀lérè alọ́kọ̀lórìṣà orogún adédigba and so on that is the opening glee and the lead role will come on stage and introduce himself eh, that's uh, Adégbèdé mo kí yín gbogbo ènìyàn ọlọ́lá gbajúmọ̀ orúkọ mọ́ lọ́wọ́ ẹ foríjì mi o ẹni tó mọ̀ mí kó tún mi wò ẹni kò mọ̀ mí kó máa gbọ́ èmi l'Adégbèdé ọmọ ọba dànsákì èmi lọkọ ṣẹ̀gúnlọ́lá èmi lọkọ ládèbó èmi lọkọ àwẹ̀lé alósùnlẹsẹ̀ àfojú fọkọmọ́ra ẹni tó mọ̀ mí kó tún mi wò ẹni kò mọ̀ mí kó máa gbọ́ èmi ládégbèdè ọmọ ọba dànsákì and the wives will come in and greet uh, eh, Adegbede. Sing it. Hmm not ẹ káàárọ̀ sà ọkọ̀ wa kú òwúrọ̀ o olówó orí wa ẹ̀kú ìdájí o lọ́jọ́ òní o ojúmọ́ tún mọ́ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba àwa forí balẹ̀ fún ọ o ká tó jáde lọ ìbà orí adé ọmọ ọba dà ń ṣáàkì ajúbà rẹ o ká ṣòwò ká bóde pàdé kájé ó wọgbà wa àwa ń lọ o ọkọ wa his friend will come in sing and so on but when we started performing on television uh, the, uh, the director producer director at that time was uh, uh, Sam Adegbiye he said ah, ah you cannot be singing you come to greet your friend and you are singing Yeah. Can't, can't you say your lines? Why must you sing all the time? But we were so used to it that, oh, they say, we said these television people have, have come. They won't let people enjoy our play. They love us singing. So he said, limit your singing to the opening glee and then the closing glee. But the rest, you have to say your lines. That was how we started saying our, lines instead of singing or chatting them. Then. ẹ pẹ̀lẹ́ bàbá ọ̀rọ̀ yín ni. Ah, kọ̀rẹ́ mi ẹ̀mọ́ ń sinmi ni. ṣé ẹ gbàgbé ọ̀rọ̀ tá a sọ ń jọ sí. ṣé nípa ti oyè. bẹ́ẹ̀ ni. àṣé bí mo wí fún yín àní ẹni tó bá fẹ́ jayé kó má jẹ oníjogbo oníjogbo ní sìn ìlú ìlú yìí sin oníjogbo oníjogbo kan ò sì lè lówó bí ọba tòde òní. kí ló dé wọ́n fi ṣe wọ́n ni. bẹ́ẹ̀ jólóyè jù bẹ́ẹ̀ lọ àwọn àṣírí kan bẹ tẹ́yìn ò lè rí ọlá iṣẹ́ tiwa àti ọjọ́ orí wa ìwọ náà rí àti sísúnmọ́ àgbà táwa náà súnmọ́ àwọn àgbà náà ni làwa fi mọ̀ omi tá a fi dájọ́ gbónú. a ní láti padà ọ̀rẹ́ mi lẹni tó fẹ́ joyè yìí mo sì fẹ́ kóró túnra ṣe. Ah, ẹ sọ fún kọ́mọ̀sì gbẹ́rẹ́ o kọ́mọ̀sì ṣe búra kankan o. kí ló dé. kò lè yé ọ àmọ́ ẹ sọ fún un. kò lè yé wọn. kò yé wọn kò yé wọn yóò yé wọn lọ́la. ẹ kú kalẹ̀ o mo ní kí n wá rán yín létí aṣọ tí mo ní àwòrán mo sì ti wá rí ìtò dáa. ṣé òǹtọ̀ ní tó pọ̀ dáadáa torí ẹbí wa tóbi o. tájà tẹran kọ o àní tèmi ti ẹnìkan ni o aṣọ tá a wọ̀ gbọ́dọ̀ yàtọ̀ o bàbá wa dá àfẹ́ tán a ní láti yọrọ oyè fún bí oṣù mẹ́ta ni o. gbọ́ o kì í ṣe gbogbo wa ni ó lọ sáàfin náà o ẹ̀yin kan ó sì fara balẹ̀. o bí gbogbo yorùbá wa ní lọ sáàfin kì í ṣe bíi tèmi ọlá ni wọn àṣàbí èmi ló lórí olórí ò sì gbọ́dọ̀ gbẹ̀yìn. ọ̀dà mo ti gbọ́ mo ti gbọ́ mọ̀ lọ ná. èyí ò ní ríro àjọ ń lọ ni o. ọ̀dà mo ti gbọ́. kábíyèsí o. Ah, bàbá hmm? ẹ mọ́ dọ̀bálẹ̀. Ah, bá a ti ṣe nu o ti dọ́ba. Ah, ẹ jókòó. ǹlẹ́ o olórí. ẹ pẹ̀lẹ́ bàbá. ọ̀gá sì mọ̀ lọ sáré pé mo lálejò. ta ló lórí. àṣàbí ta ní agbèrú àbàtì àlàpà àgbàgbà tí ẹ̀sìn rìn odidi mọ̀dẹ́ ń lọ sáàfin. ẹgbàá ẹ bá fún tinú ọlá ẹni kó o mọ múra àti kó wá bá mi láàfin. ọ̀rọ̀ ńlá wà o ṣé ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tá à ń sọ. ṣé nípa bí òun ṣe rí ṣe lórí oyè. àti ohun tí ìjẹ́ káwọn oníjogbo lówó bí ọba abòmíràn. gbẹrẹ sísìn àti búra ni o. The Triumphs.